وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرقف ولوبا ولوبا تي أصوى التي بر رمضان títí tí ó fi di àsìkò tí a wà yìí òun náà lọ́ba títí ń sọ wa bọ̀ láti jọ́ tí ẹnì kọ̀ọ̀kan wá ti délé ayé tó fi di iye tá a dì nínú ọjọ́ orí lónìí abẹ́lọ́wọ́n ba wípé àlékún ìsọ rẹ̀ lórí wa kọ́lọ́wọ́n àlékẹ́lá kí ó máa ṣe fún wa a jẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan ajẹ́rìí kí ọlọ́run ọba yìí kò tọ́ láti wá orogún fún ìbáàdà nínú ìjọsìn. ẹgẹ́ bó jẹ́ pé kò tọ́ láti wá orogún fún nínú àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe àtàwọn ìròyìn ẹ̀. a pé aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run bá ní ẹrú sí ọlọ́run bá ní. أرسله الله بالهدى ودين الحق اللهم بارك لنا بلومنا أتسيودو فبلغ الرسالة النبي صلى الله عليه وسلم أوجه الله بعد وأدى الأمانة àmánà tọ́lọ́run bá àlejò láti gbélé lọ́wọ́ wípé kọ́ wá jẹ́ iṣẹ́ ọlọ́run bá ànábì pé àmánà náà wà nasaha al-umma ànábì dẹ̀ ṣe nasiha fún al-umma yìí wa tarakana ala mahajjatin bayda ànábì wá fi wálẹ̀ sórí ojú ọ̀nà tó funfun gbò layluha kanahariha ọ̀sán rẹ̀ òru rẹ̀ bí ọ̀sán rẹ̀ ló ṣe rí nínú mọ́lẹ̀ la yazigu anha illa halik ẹnìkata ò ní gúrí kò lórí ìlànà yìí àfẹni tí yóò bá parun lọ́dọ̀ lọ́wọ́ bá kí ọlọ́wọ́ bá lè galakọ́ làwà kó ń gbélé yìí. àlékún kí ọlọ́wọ́ bá orí ajẹ́jẹ́ tán ọlọ́wọ́ bá àlàáfíà ọlọ́wọ́ bá kó wọn bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam. àti àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́mọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìgbéra al-qiyama. àlàyé tá ń bá lọ òun náà ni àwọn ẹ̀rí nínú alkitabu wa sunna nínú alkur'an àti nínú sunna nípa wípé kìí ṣe gbogbo bídà òun ló sọ̀yàn di kèfèrí tó gbé yàn jáde kúrò Islam ẹgẹ́ bí àwọn kọ̀wárì ẹgẹ́ bá ṣe wí nì ẹgẹ́ bá ṣe lé láti sọ́kàn àwọn jàbátà àtọmọlẹ́yìn ẹ̀. eléyìí báyìí ó ní ìròrí tó fi yapa sí ìlànà Nabi sallallahu alaihi wasallam àti ìlànà àwọn sahaba ridwanullahi alayhi ó sì rí tó fi yapa sí ahlu sunnati wal jama'a eléyìí báyìí òun náà ni àwọn kan tí à ń gbé yẹ̀wò àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ a ti mú àwọn ẹ̀rí wá látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam lọ́lọ́kan ọ̀jọ̀ kan lórí wípé àwọn bídà kan tẹ̀lẹ̀ níṣẹ́jú ayé Ànábì sallallahu alayhi wa sallam tánábí ò dẹ̀ gbé ìdájọ́ kúfúrú lé iṣẹ́ bídà yẹn lórí tánábí ò gbé ìdájọ́ lé iṣẹ́ yẹn lórí pé iṣẹ́ kèfèrí ni so ibà ní ti àti mú oríṣiríṣi àwọn ẹ̀rí wá lọ́lọ́kan ọ̀jọ̀kan látọ̀dọ̀ ànábì lẹ́yìn tọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam yìí ilé ta tún ní àtúmọ̀ bá lọ ta sì bẹ̀rẹ̀ lánàá ta múnú ẹ̀ òun náà ni látọ̀dọ̀ àwọn sàhábà kálí bá ma pé àkídà tọkùnrin pépè sí Muhammad bin Ali Jabata àkídà tí ń pépè sí yìí àdìsọ́kà tí ń pépè sí yìí àdìsọ́kà tó yapa sí ìtàwọn sọ̀hábà gbọ́yé ni. náà síwájú ká tó tẹ̀síwájú lórí àwọn ẹ̀rí tí a ń alèrè ẹni tí alèrè inú wa ẹni tí yóò kàn jùlọ létí òní bá wa parí tàbá ní ká fi sí ìparí pàwátá òun lè má gbọ́ torí pé alèrè ẹni tí ó kàn jùlọ lé tí mo fẹ́ fi sí bẹ̀rẹ̀ tàbá tún wá parí pẹ̀lú ògbọ́n náà bá màá tún sọ ìkéde náà kọ́nà tí ọlọ́run bá lè kẹ́lá tí tí n bá gbàgbé. òun náà ni pé ẹgẹ́ bí ìmọ̀ràn tó wá wípé tí a bá wo a rí wípé òru ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n la wà báyìí. ipò pọ̀ jù a ní ju ọjọ́ mẹ́rin lọ nínú àwẹ̀ mọ́ báyìí àbí ọjọ́ mẹ́ta ó pọ̀ jù náà lọ́jọ́ mẹ́rin. so ibi ni màmá ti wá wáyé pé pẹ̀lú àwọn nǹkan tó wà wájú wa yìí o ká má wulẹ̀ sinimá títí tí àwẹ̀ fi parí nítorí wípé ká lè rí àwọn kan tí a kó síwájú ká lè rí wọn yanjú parí so pẹ̀lú ògùn ọlọ́run so a máa bá lọ bẹ́ẹ̀ tí tọ́lọ́run ọba lékeré fi ní àwẹ̀ parí tọ́wọ́ á dẹ̀yìn àwẹ̀ so a máa wá ṣe bí a ṣe máa ń ṣe díẹ̀díẹ̀ ní ọjọ́ Tuesday àtọjọ́ Wednesday yóò sì máa bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ àbọ̀ lẹ́yìn àwẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run kò ní máa jẹ́ aago mẹ́sàn-án àbọ̀ báyìí mọ́ nítorí pé ànímọ̀ kí á sámú gbà yẹn á ní àsìkò lẹ́yìn tí a bá fi hàn ìṣá ìta láti ti bẹ̀rẹ̀. naam inshallah ta'ala tí a bá tún parí tí ṣètọ́nù bá jẹ́ kí n gbàgbé màá tún sọ ilé báyìí náà. naam hadithu tí a lánàá òun náà ni hadithu asaru. أبي موسى أو أثر أبي سعيد الخدري رضي الله عنه ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Abu Sa'id al-Khudri radiyallahu anhu pẹ̀lú Marwan ibn al-Hakam tó ṣẹlẹ̀ láàrin wọn. a jẹ́ pé pé ẹ̀rí tó ní agbára ó ń bẹ nínú asaru yìí wípé Abu Sa'id al-Khudri àti àwọn sọ̀hábà tí wọ́n ń bẹ láyé lásìkò yẹn tá a ti kà wọ́n tí wọ́n pọ̀ lánàá yẹn kò sí ẹnìkankan tó rí nǹkan tí Marwan ṣe dídá méjì tí Marwan ṣe yìí kò sí ẹnìkan tó rí sí pé Marwan ṣe kúkúrú tó túmọ̀ sí pé lọ́dọ̀ wọn o wọ́n gbà pé kìí ṣe gbogbo bídà ní kúkúrú irú bídà tí Marwan ṣe yìí wọ́n gbà pé kìí ṣe gbogbo bídà tó gbìyànjú nítorí ẹ̀ náà fi bá Marwanu lò ẹgẹ́ bá a ti máa ń bá kèfèrí lò. naam a ti sàlàyé ìfọ́sọ̀rọ̀ lórí eré ìlànà ṣùgbọ́n ká tó ẹ̀ sí máa mẹ́rin àwọn tòní wá àwọn tí wọ́n jẹ́ olórí kókó yìí àwọn Khawarij yìí àwọn jàbátà àtàwọn ọmọlẹ́yìn yìí tẹ́bá bí wọ́n léèrè nípa mọ̀ọ́kù ọ̀rọ̀ sọ̀hábí ọ̀rọ̀ tí sọ̀hábí bá sọ wọ́n ní àwọn náà gbà wọlé pẹ̀lú àwọn májẹ̀mú méjì pé tí májẹ̀mú méjì bá ti lè pé sára alhadithul mọ̀kú ọ̀rọ̀ sọ̀hábí àbí iṣẹ́ tí sọ̀hábí bá ṣe kí ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ allah yukhalifa nafsa kọgbọ́rọ̀ tako aya Qur'an kò dẹ̀ tàwọ̀rọ̀ tako hadith annabi sallallahu alaihi wasallam tí a bá wá wo asaru tí a mú wáyé ẹ̀rí pòun náà tako aya Qur'an bẹ́ẹ̀ ni ò dẹ̀ tako hadith annabi sallallahu alaihi wasallam nítorí pé aya Qur'an wo lọ́sọ wípé gbogbo bídíà ní kúfúrú àbí àyà Kùránì wo ló sọ fún wa yìí pé irú bídíà tí Marwan ṣe yẹ o bídíà tọ́tọ́ di kèfèrí ni ẹ̀rí pé kò sí kò sí àyà Kùránì kan tí ó sọ pé bídíà tí Marwan ṣe irú bídíà yẹn gbé ẹ̀jáde kó nu Islam. ṣé báyìí ní sè àjẹsí pé àyà yìí ọ̀tako ọ̀tako nasu al-Qur'an àmì asaru yìí kò tako nasu al-Qur'an ẹlẹ́ẹ̀kejì kọ́ má tako nasu hadith atówó hadith látòkè délẹ̀ arígbé asáàrù yìí bákan náà kọ̀tàkù náà sọ hadith nítorí pé kò sí hadith kan tó jẹ́ kọ́yọ́ wáyé pé irú bídà yìí Marwanu ṣe yìí bídà tó gbé ẹ̀jáde kó ní Islam ni. bal atúrígbé asáàrù yìí ó àyíyájà ó sọ̀pọ́ọ̀tì náà sùn ni nítorí pé nínú asáàrù yìí Abu Sa'id al-Khudri ó mú ẹ̀rí wá lórí yìí pé man ra'a minkum فاستطاع أن يغيره بيده فليغيره بيده Abu Sa'id al-Khudri òun ló gba hadith yẹn wa òun náà tó padà kóòtù nínú asaru yẹn náà ìgé ó túmọ̀ sí pé kò tako hadith wa nabi sallallahu alaihi wa sallam náà májèmọ́ alákọ̀ọ́kọ́ ti pé Allah yukhalifa nassan kọ́mọ́ tako nassu ẹlẹ́ẹ̀kejì Allah yukhalifa qawla sahabiyyin akhar kọ́mọ́ tako gbólóhùn sahabi ni.

nínú àwọn sọ̀hábà kò sẹ́ni kẹ́kẹ́ tó tako Abu Sa'id al-Khudri kò dẹ̀ sẹ́ni kẹ́kẹ́ tó gbé ìdájọ́ míì tó yàtọ̀ fún ìdájọ́ tí Abu Sa'id al-Khudri tó gbélé Marwan lórí kò sẹ́lómi tó gbé ìdájọ́ míì tó yàtọ̀ sílé lórí àrínú ẹ̀yẹ kankan náà àwọn sọ̀hábà tó wá sọ wípé nǹkan tí Marwan ṣe ẹ̀wù nǹkan kúfùrù ni àwọn sọ̀hábà dẹ̀ kọ̀ láyé máa yẹ. sọ̀hẹ́rì pélé báyìí náà kọ̀tà ẹ̀yin náà lẹ́sìn ní mẹ́jẹ̀mú méjèèjì tó bá ti pẹ́ lára alhadithu mọ̀kú ọ̀rọ̀ tí sọ̀hábí bá sọ àbí tẹ́ tí sọ̀hábí bá ṣe ẹlẹ́màá lò méjèèjì ló ti pé ìtúrẹ́sẹ̀ ló léyìí kò bá fẹ́ pélé báyìí ó kílẹ̀ àgẹ́ ṣé báyìí nìdí. kò sí sọ̀hábí kankan tó ní ìdájọ́ mi tó yàtọ̀ fún ìdájọ́ tí Abu Sa'id Khudri tó mú wá lórí Marwan kò sí sọ̀hábì kankan tó takò lórí ẹ̀ kò sì takò gbólóhùn sọ̀hábì mi tó túmọ̀ sí pé gbogbo àwọn sọ̀hábà yìí tán wà láyé lásìkò yẹn o ìdájọ́ kan náà ni wọ́n ti kí ni o wọ́n gbé mẹ́lẹ́ Marwan lórí òun náà ni pé wọ́n gbà pé mùsùlùmí sì ni àníwò àwọn sì ni ẹni tọ́tọ́ láti máa kírun lẹ́yìn ẹni ẹni ni ẹgbẹ́ tó wá látọ̀dọ̀ tó ṣẹlẹ̀ láàrin Abubakar Siddiq radiyallahu anhu àti obìnrin kan tó wá láti Ahmad. Asaru yìí ń bẹ nínú Sahih. Asaru yìí bẹ nínú Sahih al-Bukhari. Hajj. Babu Ayyamil Jahiliya. Kitabul Hajj báàbù ayyámi jahiliya tábà lọ wo lórí àbá afárá tó bẹ́ẹ̀ sọ yìí bẹ́ẹ̀. Nígbà tí alimami Bukhari tó ń kó àwọn ẹ̀rí wá nípa ẹ̀kọ́ bá ti ṣe hajj nínú Islam ọwá débi báàbù kan tí ń sọ̀rọ̀ nípa àwọn àyàmù jahiliya àwọn àsìkò àwọn ọjọ́ jahiliya láti lò kọjá sẹ́yìn àwọn kata máa ń ṣe ń gbà yẹn ní nínú hajj tó ẹ́ pé Islam padà wá kọ̀ndẹ́mù ẹ̀ láwọn bídá àtàmọ́ ṣe ń báyìí ibẹ̀ ló ti wá mú asárì wa alimami Bukhari wa mú asárì wa. òun náà ni pé wọ́n lè dákọ̀lá Abubakar ní Siddiq radiyallahu anhu ala imra'atin min ahmar. wọ́n lé Abubakar ní Siddiq radiyallahu anhu ó wọlé tọ́ obìnrin kan àtọ́wá láti ahmar. ahmar yìí kọ̀bílà kẹ́ni à nínú àwọn kọ̀bá ìlú ìdílé kẹ́ni à ìran kẹ́ni nínú àwọn ọ̀rẹ́ lárúbáwá òun wọ́n pè ní ashmas wọn lábùbákiri wọ́n ní ó wá wọlé tọ́ obìnrin حديث يا سلام صحيح البخاري دخل أبو بكر على امرأة من أحمد يقال لها زينب وبني يوم زينب زينب بن فرآها لا لا تكلم فرآها لا تكلم ní báyìí wọ́n ti ṣe wọ́n ti pa táwù kan rẹ látàtàkàlà òun ni bẹ̀tún pa láwù kan rẹ nítorí síkọ̀lì nítorí pé yóò wú lẹ́rù láti pè gbogbo ẹnikẹ́ni tó bá máa sọ́ọ̀fù dáadáa yóò mọ̀ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣé bá níbi so torí alárúbáwọ̀ fẹ́ táwọn wá dààmú ẹnu táwọn wá pè nǹkan tí wọ́n wá wúwo gbogbo gbìgbì tí yorùbá máa ń sọ yẹn gbìgbì alárúbáwọ̀ fẹ́ gbì káfí gbogbo ẹnu pé kan alárúbáwọ̀ láìkí nítorí ẹ̀ tí arúgbó méjì bá tẹ̀lé ra wọn gbà mí wọ́n wá sí arúgbó ẹ̀yọ kan so kálíbà ètò yẹ kí máa sàlàyé ni pé kálíbà mọ̀ pé fẹ́ẹ́ nu mọ̀ bọ́ rí èlé farahaha látàkàlámù ayi látàkàlámù abubakar wá rí obìnrin ìgbẹ́kọ̀ sọ̀rọ̀ ẹ̀rí gan abubakar wọlé tọ̀ obìnrin kan nínú ahmed abubakar wá rí ìgbẹ́kọ̀ sọ̀rọ̀ faqal abubakar wá sọ pé màláha látàkàlámù kí ló tóbi ní tí ó sọ̀rọ̀ rí àwọn èèyàn tó wà nù lé pẹ̀lú obìnrin wọn ń dábàá kí ló ń pé hajjat mùsùlùmí dandan hajjat mùsùlùmí dandan obìnrin yìí ti hajj lẹ́ni tí ò ní báyà sọ̀rọ̀ pé ó ti hajj mọ́jàmú tó wá fi lóun fẹ́ ti hajj ni pé tóun fi parí hajj o òun ò ní bẹ́ẹ̀ lè ọlọ́run bá kẹ sọ̀rọ̀ eléyìí báyìí dídá nìyẹn ó clear kódà nínú àwọn dídá àjà ìlíyà lọ́wọ́ ẹ sì rí tábà tó yọ sọ́ọ̀sì. lára àwọn ọ̀nà tí àwọn alárúbá máa ń gbà ṣe hajj lásìkò jàhílíyà síwájú kí islam tó dé nínú obìnrin náà ṣe kíni o olóbìnrin náà ṣe wípé ó ṣe ó fẹ́ ó ń ṣe hajj pẹ̀lú májàmú kò wò ní báyàn sọ̀rọ̀. ẹ̀ka rẹ̀ ti sọ wípé téèyàn bá ti fi májàmú kan sínú ìbáadà tí ó ti fi májàmú yẹn lára ìbáadà yẹn dídí àlè yẹn ṣe àbẹ́ẹ̀kọ́ kéèyàn fi májẹ̀mú sínú ìbáàdà kan tí àwárí ẹ̀rí fún májẹ̀mú yẹn nípa lọ́wọ́ ọba àlejòrò àbá nẹ́bí ló fi májẹ̀mú yẹn sínú ìbáàdà yẹn irú ẹni bẹ́ẹ̀ ti ṣe bíjà nìyẹn pẹ̀lú májẹ̀mú tó fi sínú ìbáàdà yẹn sóbìnrin yìí ó fi májẹ̀mú sínú hajj rẹ̀ a sì mọ̀ pé hajj ìbáàdà ni kódà rukunun min arkani islam ìkan nínú àwọn erigun islam ló àbí obìnrin wa ń ṣe hajj lẹ́ni tí ò ní báyọ̀ sọ̀rọ̀ àwọn abẹ́rẹ́ wípé sóbìnrin yìí sáláì màkán ni kìí sáláì màkán nítorí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin yìí máa bá ṣe máa se ṣe hajj kò sínú hajj ànábì pé kéèyàn máa dákẹ́ kò dẹ̀ sẹ́yìn kankan tí ń ṣe irú hajj yẹn rí òun tẹ̀gbọ́nra wọ̀nyí kù ti ń sọ̀rọ̀ àmọ́ májẹ̀mú tiẹ̀ tó ń fi sí hajj tiẹ̀ ni pé èmi o májẹ̀mú tẹ̀mí gbé ni pé ìní sọ̀rọ̀ sí parí hajj ó sì láwọn yòókù tẹ̀ ń sọ̀rọ̀ ló jẹ́ pé nígbà wọlé rí tábàkiri wọlé tọ̀ tó rí tí ó sọ̀rọ̀ àbákiri ti àwọn yòókù léèrè wọ́n àwọn gbàkiri ó gbé a ah, májẹ̀mú ti ń ṣe pẹ̀lú hajj rẹ̀ ni pé olówó ni pé kò sí lára hajj àmọ́ òun fẹ́ ṣe kí ni òun fẹ́ fi ṣe hajj tòun tòun a hajjat musmitatan ó ń ṣe hajj lẹ́ni tó dákẹ́ alimami shafi ni mo wá nínú ìtìsọ́mu asaru yìí naam abákiri wá sọ yìí pé abákiri wá sọ fárábìnrin yìí nígbà tá a bá kiri yìí pé abákiri wá sọ pé kọ́ọ̀lẹ̀ láhà abákiri wá sọ fóbìnrin yìí nígbà tá a bá kiri pé ìlọ́wọ́ àwọn èèyàn pé kí ló dé sani ṣe hajj lẹ́ni tí ò ní báyọ̀ sọ̀rọ̀ ni gẹ́gẹ́ bí ẹni tí ó ń gbàwẹ̀ náà tó lòun ò ní báyàn sọ̀rọ̀ tó sì dúró sínú oòrùn tó sì lòun ní jòkó ẹni náà ń hajj tó lòun ní báyàn sọ̀rọ̀. àbáfi sọ pé àbáfi sọ fún mi ni pé takalami takalami ọyá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ báyìí. fa inna hadha la yahillu torí tó ń ṣe yìí tí ó tọ́nú ẹ̀sìn ni hadha min amalil jahiliya abákiri ní tó ń ṣe yìí nínú sí àwọn jàhìlíyà lọ́wà ọ̀nà táwọn jàhìlíyà máa ń gbà ṣe hajj síwájú kọ́nà ọba àdékẹ́lá tó gbà nẹ́bí dìde ìwọ́n náà fi ṣe hajj dídíà ó kílẹ̀ àbàjẹ́ àbífẹ́ ni tí bá ń wá gbàgbọ́ káàkiri tí bá ń wá rújú káàkiri lókù. kí wá ni dẹ̀lílù mi báyìí dẹ̀lílù ni wípé ẹ̀rí pábù bákìrì ọ̀bá ẹni yìí lò pẹ̀lú bídíà tó ṣe yìí nípa lórí pé iṣẹ́ tó ṣe iṣẹ́ kúkúrú ni nítorí ní àbúbákìrì tó bá pé iṣẹ́ kúkúrú ṣe lẹ́yìn tá ní wá sọ wípé kó tó hajj rẹ̀ bẹ̀rẹ̀ tó pé àsìkò hajj yóò yẹn wá iṣẹ́ hajj tó ṣe o o gbogbo àwọn eléyìí tó ti ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́ tọ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ yẹn ọ padà lọ sí kí ni o ó abubakar ọ̀sọ́ bẹ́ẹ̀ o abubakar kẹ́ni kọ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lọ kó dẹ̀ máa kọ̀ntínú hajj rẹ̀ làwọn àbá mi ní ajẹ́sígbẹ́ àníṣe bíbí àmọ́ wọ sẹ́ńgbà mi tí ò ní ba sẹ́yìn jẹ́ tọ́sí ẹnu bíbí àtọ́wanu sẹ́yìn ni wọ́n yọ dànù gẹ́gẹ́ bí abubakar ṣe yọ àìsọ̀rọ̀ obìnrin yìí gẹ́gẹ́ bí yọ dànù fún tó dẹ̀ fi ṣe hajj rẹ̀ tó ti ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sẹ́yìn tó fi ilẹ̀ fún pé kọ́ máa bá lọ. eléyìí báyìí náà abubakar tó rẹ̀ o bídà náà ṣe ní ṣe yọ abubakar yìí o ẹ wọ́n bá bá kiri ṣe bọ́bìnrin lò àbákiri ká ní àà takallami fa inna hadha la yahillu máa bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ torí tó ń ṣe yọ̀tọ̀ ẹ̀rọ bí wọ́n kàn ṣe kọ̀ fún yàká ṣíwájú tí wọ́n kàn kọ̀ fún yàká kí n ṣàìdá pé àmọ́ ṣe báyìí má ṣe bẹ́ẹ̀ mọ́ o ṣe báyìí ní tìyí tó bá jẹ́ pé iṣẹ́ kúkúrú ni ẹ̀ ẹ sì máa bí àbúkọ́dà àwọn tí ò yọ zàká lásìkò àti bákìrì àwọn bó ṣe lè mọ́ wọn. ẹ jẹ́ ọ̀dọ́ àbáyé sì. táwọn bá sọ pé làwùkọ́ ti lánàmọ̀ fọ́rọ́kọ̀ bẹ́ẹ̀ náà sọ láti wọ zàká. máa gbogbo ẹnikẹ́ni tó bá ṣe yàtọ̀ láàrin zàká àti ìrun umaru èmi ọba àjà ni o umaru ní àkótí tó jà àwọn akiri ni ó tó jà o eléyìí ó sójà o títí fa tó fi di pé Umaru náà wá rí pé á ah, ọlọ́run ọba ti sàrọ́ ha ọlọ́run ọba ti sígbà ya Abubakar ó ti gbọ́ kí ní iye dáadáa abáfi wá fún lẹ́rìí ìgbésà pé báyìí nàbí sọlọ́sọ sọ pé umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa yuqimu as-salah wa yu'tu az-zakah fa idha fa'alu dhalik minni dima'ahum wa amwalahum illa bihaqq al-islam wa hisabuhum ala Allah ta'ala àbí pé a bá wọn jà ní ẹ̀wọ̀n bó ti lé mẹ́ẹ̀. nígbà tó ń bá wọn yẹn tọ́ sí kíyàn bá wọn jà arábìn abáṣe ní láwọn mẹ́rin ẹ̀rù ní ìlẹ́ọ̀kọ̀ káànù yóò àdúnà ha fi àhàdì ọ̀tún iláyìí sọ́lọ́sọ́lọ́ abáṣe ní kódà tẹ́bá hàn náà fún mi okùn ẹran lásán tó máa ń yọ láyé ànẹ́bì ní zaka tó bá fi yọ fún mi kọjá okùn ẹran lásán ń bá ẹ wo bó ṣe lè mọ́ wọn lórí ọ̀rọ̀ nígbà tí ènìyàn tó kéèyàn báyàn kéèyàn lè mọ́ ẹ̀lẹ́ lórí àbúrò àtàwọn ẹgbẹ́ obìnrin sọ̀rọ̀ takallami fa inna hadha la yahillu hadha amali jahiliya obìnrin máa sọ̀rọ̀ àìsọ̀rọ̀ ti ajẹ́ nítorí yóò tọ́ inú ṣe jahiliya lọ́wọ́ fatakallama obìnrin bá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ naam ẹ̀rí kan tó nìyẹn àbá yìí tó ní ọ̀dọ̀ Abubakar nínú àkídà o àbí subhanallah àmọ́bi tó ti rí àkídà yẹn ju ọ̀dọ̀ àwọn kọ̀wárì jìnnà ọ̀dọ̀ Mahmud Haddad ẹ̀sìn ẹ pé Mahmud Haddad náà ẹ̀ pé àti Íjíbítì ló ti ọmọ Íjíbítì ni torí sẹ́yìn àkídà àwọn kọ̀wárì yìí wàlláhi làbí Íjíbítì ló ti fọ́nkà fún gbogbo orílẹ̀ ayé gbogbo wàhálà àwọn tafsirat gbogbo tawrat à ń dàlúrú à ń jí bọ́ọ̀bù káàkiri yìí ọbẹ̀rẹ̀ látọ̀rọ̀ Hasan al-Banna àti ní o Sayyid Qutb ọmọ Egypt làwọn méjèèjì àbí ẹ̀kọ́ ni ìbẹ̀rẹ̀ náà ti máa ń pọ́ọ̀tì gbogbo orú àwọn àkídà burúkú bá ní wa ẹ̀sìn mọ̀ pàápàá yìí náà fílọ́sọ́fì lòun náà sí Egypt àbá àbá àjàbàtà ẹ̀mọ̀ fílọ́sọ́fì lọ́lọ́sẹ̀ ẹ̀hẹ́ alhamdulillah wẹ̀yẹ̀ láwọn náà philosophy kí ẹ lọ sí philosophy kọ́ máa dá sẹ́sì philosophy philosophy rahanawa nítorí ọlọ́run ṣe nìyẹn ibẹ̀ ló ti gbé àkíyà burúkú wa. Naam. Ẹja tó wá lọ sí àbíká tó wá ẹja tó wá lọ sí ọ̀dọ̀ ẹ̀rọ àdìgbò Khattab ari asaru kuma bẹ́ẹ̀ kà yìí ari nínú súnánù dárì nù súnánù dárì nù ibẹ̀ láti rí asaru kuma bẹ́ẹ̀ kà yìí ó wà ní mujalladu alákọ̀ọ́kọ́ page fifty four nínú súnánù dárì nù bákan náà tí a bá lọ wo nínú àṣẹríà àjúrì tí a àṣẹríà tí a fà wá àjúrì tí wọ́n ṣe tábàlọ́wọ́ page seventy three ari asaru yìí náà tábàtúwà lọ́wọ́ nù tíra àbáwa aláàlìkárì ṣẹ́ṣẹ́ ìrètíkọ́ọ̀dì àhìlẹ́sùnà tábàlọ́wọ́ page one thousand four hundred and thirty eight àbá asar kùlọ́sẹ́kà yìí náà. wọ́n gba harvard wá mìntọ́lì kọ́yìn ọ̀nà méjì náà ti gbà wá tọ́lífù méjì fún ẹni pé ọ̀dọ́ ọ̀nà méjì náà gbàgbá wá látọ̀dọ̀ ìmọ̀ kìí sọ̀nà kan. an hamad wọ́n gba látọ̀dọ̀ hamad bin

Al-Iraqi At-Tamimi. Wọ́n máa pe ọkùnrin ní Sọ̀bí òní ìsì Al-Iraqi At-Tamimi. Kọ́dì Màdínà. Wọ́n lọ wá Wàkánà ti ń dàhù kútùbù. Ó sì láwọn tí àkàtọ́ dání wá sí Màdínà. فجعل يسأل عن متشابه القرآن. Ó bẹ̀rẹ̀ nínú àlùkùránì káàkiri ọbẹ̀ máa kó àgbákò báwọn èèyàn ọbẹ̀ da ẹ̀sìn rú báwọn èèyàn lójú àwọn bíi alif láàmì àwọn bíi háàmì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yọmọ wá fi yọmọ wá fi yọmọ wá béèrè ẹ̀ káàkiri láti fi dá ìrújúlẹ̀ fún àwọn èèyàn nínú ẹ̀sùn. bàbá làbọ̀ láàyè kà ń mọ̀rọ̀ rọ́gbìn ọmọ ọ̀hún ọ̀rọ̀ yìí wá dé ti gbọ́ Umar wípé sọ̀bí ìzùnì ìsì àlèrọ́fí àtẹ̀míìmì ó ti gbé àgbákò bíjà kan wọ̀lú Madina o tí a sọ pé bẹ́ẹ̀ ni Umar wà ìlú Madina ni Umar wà nítorí pé lásìkò kìláfà anabi Abubakri Umar Usman gbogbo ńgbà ìbá yẹn asima ibi tó jẹ́ kápítà gbogbo ìlú mùsùlùmí nígbà tí fi ń darí ayé ńgbà yẹn Madina ni. apụgba bẹ̀rẹ̀ bẹrẹ tó òun náà lo díẹ̀ ní Madina àmọ́gbà tó yá ó gbé lọ sí Iraq ní Baghdad ó gbé asuna lọ so ìgbà yìí sì Madina ni wọ́n wà ń gbà yẹn. Sọ̀bí ìsìnkú ní ìsìn Madina ibi tí Umaru wà. Èyí sì máa pé Umaru kò gbére gbé kò kò gba nẹ́ńtẹ́ǹsì ẹ̀dẹ̀ bàbá yìí. naam bàbá lọ́gọ̀dọ̀ àlìkà Umar radiyallahu anhu bàbá àtà ilé Umar bá rán ni ti ẹ bá ń pè wá sólówó ọ̀gbẹ́ni. وقد أعد له أراجين أراجين وقد أعد له أراجين النخل Umar ti wá prepare a ìtàn pè ní àròjì òun ni jẹ́mi rìjúùn ẹ̀rùjúùnù ni kíní tí èso dàbídò igi dàbídò sẹ́mi pé ní máa ń pọ̀ lára ìsírí ẹyọ kan so kíní ìsírí ẹyọ kọ̀ọ̀kan tó mú igi dàbí tó mú èso dàbídò dání yẹn so tí gbogbo ẹ wá tí gbogbo ẹ wá pọ̀ sí lára yẹn òun náà ń pè ní ẹ̀rùjúùnù ó máa ń tó wá pìpìà rẹ̀ sẹ́sì máa ń pé igi dàbídò máa ń gbóngẹ bí igi igi ọ̀pẹ ni ó máa ń tó wá kalẹ̀ pé eléyọ̀ eléyọ̀ jẹgba o falamma dakhala alayhi jalasa ìgbà tó wọlé tó Umaru ọba tó láyà ọba tó jókòó qala lahu Umar radiyallahu anhu Umaru wá Umaru Umaru wá sọ fún kọ́nà bá kọ́ba àti Umaru kí man anta tani ọ̀nà faqala ana Abdullahi Abdullahi Sabir ó ní èmi ni Abdullahi èmi ni ẹrú ọlọ́wọ́ ọba tí ń jẹ́ Sabir Umaru ní faqala Umar radiyallahu anhu Umaru wá sọ wà á nà Abdullahi Umar èmi náà ni ẹrú ọlọ́wọ́ ti ń jẹ́ Umar ẹrú ti ń jẹ́ sọ̀bíjì pàdé ẹni ti ò ti ń jẹ́ Umar thumma ahwa ilayhi bá bò wa ja'ala yadribuhu bi tilka al-arajil Umar bá bẹ̀rẹ̀ sí máa kíní ta ló ti bèrè bí ní bá ń ní orí ní fàmàzára ya zuribu àtà ṣájàhù umaru wáyà kò gò lẹ́nu títà ń kàbò tí nà tí nà títí tí ó fi di pé umaru gba ẹ̀jẹ̀ lórí ẹ̀ umaru nà tí ẹ̀jẹ̀ bò fàjá alájámu yasilu aláwájìhì ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí máa sàn lójú rẹ̀ báyìí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tí ń sàn látòrí ẹ̀ ń sàn sí gbogbo ojú rẹ̀ fàkọ́lá hasbuka ya amíràn mùmìnì ọba sọ pé ó ti tó àmírù lùmí ní àmírù kí ló pé yìí aláṣẹ gbogbo mùsùlùmí gbogbo mùmí ló ti tó dákú ó ti tó mẹ́lùmí o mẹ́lùmí pa o. حسبك يا أمير المؤمنين فقد والله ذهب الذي كنت أجد في رأسي gbogbo jíjẹ́ àti ń bẹ lọ́pọ̀lọ́ mi yẹn ó ti lọ ó ti gbogbo ẹ̀dánú ó ti lùwẹ̀ lórí mi jáde mo fọ́nà bàbúra gbogbo ẹ̀ ló ti lù jáde. asaru yìí tá bá tọrọ ní mùjáládù ẹlẹ́ẹ̀kejì page one hundred ninety one àbámẹ́. àsọ̀rọ̀ bídíà yìí ṣe nǹkan tí àwọn táwọn máa ń fẹ́ yín lónìí. ẹnìkan ìwọ náà lọ sọ wípé àwọn ọmọ jàbàtà sọ pé ìkómọ ọ̀dà ọwá ní àwọn sọ pé kò mọ́ da ọwá ní àwọn jàbàtà ló ti lẹ́rìí àwọn ọmọ ẹbí lè fún akáwọn ọmọ ẹgbẹ́ lọ nǹkan tó pé bídíà ọlọ́run ọmọ jàbàtà lọ ti pé bídíà ni òun wá tún ká fílẹ̀ fún ọkú ọmọ ẹgbẹ́ lọ bídíà wá jẹ́ nǹkan tí yàrá fi ń ṣe téèni sọ́rùn ọjọ́ nǹkan tí yàrá fi ń sọ̀tọ̀ pé ẹbí rẹ̀ fún wa káwọn ọmọ ẹjẹ́ lọ́kọ́lé tó wá jẹ́ ẹ̀rí nǹkan gbàtí ọ̀dà kankan màá nú ẹ̀sìn èlé ló pè ẹ̀sìn tátímẹ́ǹtì ló pè tátímẹ́ǹtì bí àbá jàbàtà ẹ̀ pé àfijọ́ kò tún gbé èbó náà ọ̀gbọ́n entertainment wà láwùn. ah bá débẹ̀ ni pé ọ̀rọ̀ bídíà yìí sọ̀rọ̀ ń fọwọ́ kékeré ẹ wá wo aṣáàrù yìí àwọn àbáwọn tó pọ̀ yọ mẹ́. alákọ̀ọ́kọ́ ni pé àsìkò tá à ń sọ yìí torí pé lẹ́yìn tánàbí kú tán abubakar gbàkó ìsìláàmù ní agbára ńgbà náà lẹ́yìn tí abubakar kú ọ̀bẹ umaru ní agbákó agbára ń tún lékún ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ àìmọye èèyàn tó tọ́ sí pípa ní umaru pa àwọn àbá ni tọ́ba jẹ́ sí pé bíbí àti sọ̀bí ìgbìn ní ìsìn àìrọ́ sí bá kó sí tọ́ba jẹ́ pé kúkúrú ni umaru ọbẹ̀ orí ẹ̀ kí ló fà tí umaru fi ń nà nítorí pé kọ̀ọ̀lẹ́tọ̀ sí pípa àti pé kòkó sí tó lè múyàn pààyàn tọ́ba jẹ́ pé kúkúrú dẹ̀ ni màmú bá jẹ́ làdínà hù fakọtuluhu gbogbo ẹnikẹ́ni tó ti pààrọ̀ ẹ̀sìn rẹ̀ pípa ni agbára ti ń bẹ́ńgbà yẹn lọ́dọ̀ kò gbéregbè. seifu lọ alimasulul dídá ọlọ́wọ́ bá ti ń jó gèrègèrè tí ń jó ní mímọ́. subhanallah náà jẹ́ ti mọ̀ láti pàdé mi bẹ́ẹ̀ kan bá ṣe jákujàku mọ́rọ̀ ni dá ẹni adúrúbọ ọ̀nù ha jẹ́ ń bẹ́ orí kìíní jẹ́ ń láti pàdé mi rẹ̀ alẹ́bí jákujọ̀ dábò jẹ́ eléyìí ọ̀yẹ̀kórí ẹ̀ wà lókè máa o jẹ́mi sórí ẹ̀ kalẹ̀ o ibi tí umaru o kò bá yẹn kéré tó bá ti lè ta àti pé kínní lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni orí rẹ̀ ọ̀bọ̀ ọ̀lẹ̀ nìyí kò kò ti palẹ̀ rẹ̀ mọ́ tí ó bá ní ti wọ́n ní tó bá jẹ́ sí pé umaru bá rí bídẹ́ àti sọ̀dí ìgbò ní ìsìlẹ̀ àníyàn ti ṣe yìí ni tó bá jẹ́ kó bá rí sí kúfùrù ni tó bá jẹ́ kó rí sí kúfùrù ni umaru ọ̀pá ni. àìrísí kúfúrú ẹ̀ oníwọ̀rùgbé nà nítorí wípé kò sí hádùn fún nǹkan yẹn hádùn ní ìjìyà tọ́lọ́ ọba ilé láti gbé kalẹ̀ pé dédé báyìí lẹ́nà tẹ́ẹ̀sì gbọ́dọ̀ kọjá rẹ̀. so ní tí wọ́n rú fún yìí tàǹzírù náà ń pè bẹ́ẹ̀ tàǹzírù ní pé kéèyàn jẹ́ yẹn yá ní ọba ti sí hádùn fún gbogbo tó jẹ́ pé dẹ̀ ní hádùn lẹ́fọ́ so eléyìí báyìí tàìsírù ni wọ́n ṣe fún pé n tí ò sí ìyà fún un ṣẹ̀ríà àmọ́ abẹ́ fi kún ẹlẹ́kọ̀ọ́ pé má ṣe bídíà mọ́ so ó túbọ̀ sí pé umaru ọ̀ka bídíà ti sọ bíi bùnú ìsìlẹ̀ ìrọ́bí tó ṣe ọ̀ka sí bídíà kúkúrú ní umaru òbí pa lóbi ṣe kí ni o lóbi ń nà pẹ̀lú wa wá dàbínú ẹ má máa wo kí ẹ lè bá ọmọ mi pọ̀ lẹ́kọ̀ọ́ sí pa ni tóun náà tún sàlàyé eléyìí gé tába lọ eléyìí báyìí wá Sheikhul Islam Ibn Taymiyyah mú eléyìí wá nínú tíra wọn as-Sarimul Maslul as-Sarimul Maslul ala shatimir Rasul Ibn Taymiyyah mú wá wọ́n ní wọ́n bá ọ̀rọ̀ Umar bọ̀ wọ́n ní wà hadithu kásìrì àrùn sí sọ̀bíì bùnì ìsì wọ́n ní hadithu tó gbé wáyé pé ìgbà tí Umar fẹ́ na sọ̀bíì bùnì ìsì kọ́ wọn ní kó sífìlà rẹ̀ náà sífìlà rẹ̀ jẹun orí ẹ̀ bákan náà wà kọ̀ olúhu nígbà tí umaru wa tó ní kó sífìlà tó wá rí orí rẹ̀ ah, umaru ní làwọ̀rọ̀ àìsùkà màlúùkọ̀ èké o bá rí pé ọdẹ rí ni tó bá yẹ pé ọba dẹ rí ni làbọ̀rọ̀ tún lẹ́bí bí i àìná sórí ààyè ibi tí ojú rẹ̀ méjèèjì wà òfin ìbá gé ni ààyè ojú méjì máa orí orí ní máa ojú méjì àbórí ìbòrí wà lára èrí rẹ tí ojú méjèèjì rẹ wà mẹ́wọ̀n ayé òní ẹ ìbá gé ìdànù tó bá yẹ pé ó bá rí orí ìbá rí pọ̀ ọdẹ rí ni ìtumọ̀ ẹ̀ ni pé tó bá yẹ pé ọdẹ rí ni ajẹ́sípé nínú òròyìn àwọn kọ̀wárì jù wà lára ẹni. anábì dẹ̀ ti sọ fáwọn sọ̀hábà pé táwọn kọ̀wárì bá jáde òkè máa pa wọ́n ni. Umar wa ni àmọ́ náà tí ó yọ ni òjò ọdẹ rí <laughs> ìpọ̀ ọdẹ rí ni orí rẹ̀ ti sọ kálẹ̀. ó túbọ̀ ní pé Umar ní kápá kan jẹ́ kí ni wọ́n sọ ilé ni àmọ́ nítorí wípé ẹni yóò sọ ẹ ti gbọ́dọ̀ pààyàn nú ẹ̀sìn àyàfi kọ́ yẹ pé ní ẹtọ́ sí pípa tí ẹ bá fi lè pààyàn tí ọ̀tọ́ sí pípa ẹ jẹ̀bi lọ́dọ̀ ọlọ́wọ́ bá o apààyàn ni yóò nítorí ẹ ní Umaru fi ṣe kíni o ní Umaru fi nà pé a ah, ìwọ yìí ò lẹ́tọ̀ọ́ sí pípa ntó ṣe kíni ntó ṣe yóò kò tó nǹkan tá a lè pa ọ sí torí tí ògbẹ́ jáde kó Islam ni àmọ́ akọ ẹlẹ́kọ̀ọ́dé tó fi mọ̀ pé èyí ṣe fídíà Umaru wa wá wá wá dàbídò tó ní agbára ó wà bó ó wà má ó wà má dáadáa kórìí ẹ lè bá pé kúrò àwọn aláṣẹ báyìí àbùkátà àwọn sọ́rọ̀ àwọn yẹn ti bàjẹ́ láwùjọ wa yíyan o àwọn yẹn ti bàjẹ́ gan. kí ẹ wá lè bá àmọ́ pé dídí àní nǹkan tó ṣẹlẹ̀ yìí. àdìmọ́bí tó tèmi yà gbogbo àwọn àbá sún náà ni wọ́n jẹ́ pé láyé pé nǹkan tí kò ní ìzòlè ìṣe ẹ̀rọ kíkẹ́ yìí dídí àní ó kílẹ̀ àpé dídí àní tó ti lẹ́hìn mọ́rò gbẹ́dàjọ káàkiri lórí àmọ́ ẹgbẹ́ mú bí àbá méjì kẹ́lẹ̀ bá mọ̀ pé ìjẹ́ bídà ló ti àbí èṣe bídà tábà lọ wọnú tíra Ibn Taymiyyah al-Iman kitabul Iman tíra Ibn Taymiyyah wọ́n ní walihādhā saraqa al-fuqahā'u fi ahdi qawlayhi wọ́n ní nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé àwọn al-fuqahā àwọn àfáà tí wọ́n máa ti fún tẹ̀dọ̀ wọ́n mú wá ní májẹ̀mú nínú wọ́n mú wá nínú májẹ̀mú wípé kí ni o wípé ìkọ̀bú ní ṣàhádà tó kọ́ọ̀lì pé ẹni tó bá parọ́ zìnà mẹ́yẹn táwa gba mú ta nà pé tá a bá fẹ́ gba ìjẹ́rìí rẹ̀ kó tó ní ká máa gba ìjẹ́rìí rẹ̀ ó yẹ báyìí nìkú àyùsùlìhà òun náà kọ́ gbọ́dọ̀ túnra rẹ̀ ṣe kọ́ gbọ́dọ̀ ṣàtúnṣe nínú mẹ́jẹ̀mú ni pé ẹni tó bá ti parọ́ zìnà mẹ́yẹn tàbí wà nà lẹ́gba eighty kọ́ parọ́ zìnà mẹ́yẹn wọ́n ní wà kọ́dàrú dálíkà bìtánẹ̀tì ó wá nítò àtúnṣe tí ó ṣe ni pé láàrin ọdún kan ní ó fi ti mọ́lé láàrin ọdún kan ní ó fi máa wòye sí tọ́bá rí pẹ́tà àgàdá ẹ̀ tí kò lọ́dọ̀ lára rẹ̀ ìgbà yẹn ó tó pẹ̀lú wọ́n ní wẹ́lẹ́ ìbá imam ahmadu náà wá mú irú ọ̀rọ̀ yìí ni Imam Ahmad mú nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa wípé tauba ìtúbà ẹni tí pẹ̀pẹ̀ sí bídíà Imam Ahmad ní ẹni tí bá ń pẹ̀pẹ̀ sí bídíà o tauba rẹ̀ kátó lè gba tútúbà rẹ̀ pé a máa gba ìjẹ́rìí ẹ̀ annahu yu'ajjal sanatan á ṣe kéde o á lọ lára fọ́dún kan á lọ lára fọ́dún kan kàmá ajala umar sọ̀bíhọ̀ ibn hasan wọ́n ní gẹ́gẹ́ bí umaru ṣe ṣe kíni o ṣe pẹ́lẹ́ ìgbà tí umaru nà tán umaru wa lè lọ sí basra umaru wa sọ fún àwọn ará basra pé ó lọ sí kúfà gbàtí umaru wa sọ fún àwọn ará kúfà pé ẹnìkẹ́fà gbọ́dọ̀ bá sọ̀rọ̀ gbogbo yẹn máa yẹ lónìí lẹ́yìn ọdún kan tí wọ́n á sọ pé tí wọ́n á sọ fún umaru pé àà ọ̀rọ̀ orí rẹ̀ ti fẹ́ padà o kò kò ní wàhálà kankan mọ́ ní mọ̀rọ̀ wáyé ìsìnkú ẹjẹ́ nìyẹn káwọn ẹ̀ máa bá sọ̀rọ̀ ká máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ṣé bá níbi. Imam Ahmed wa ni bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ti jẹ́ oní dídí àti ó mẹ́ pé Imam Ahmed gbà pé oní dídí àníkà sísọ bí gbèsè yìí. Ilé fi mú ìdájọ́ mẹ́ pé a pé ìdájọ́ oní tí bá ń sọ̀kọ̀ sí dídá rẹ̀ ó ní pé á lọ lára fọ́dún kan síwájú ká tó lè kátó lè máa kátó lè gba ṣàhádà rẹ̀ á lọ lára sọ́dún kan so lẹ́yìn ọdún kan tá a bá ti rí kátàkátà nínú ẹrú ẹ̀ mọ́ màá lámà. so n ta ẹ fàyọ bí ni pé Imam Ahmed náà àti Sheikh Ibn Taymiyyah gbà yìí pé bíbí àní kan ti sọ bí bòní sí àdìrọ́ kí ṣe yìí tó ti bẹ́ẹ̀ tẹ̀gbẹ́ kò gbé jáde kó nu Islam. bákan náà tí a bá lọ wo àbá wa kan nínú tíra wọn tí wọ́n pè ní haqiqatul bid'ati Said bin Nasir al-Ghamidi àwọn ló kọ àfáà náà àwọn yàtọ̀ fún Ghamidi eléyìí ọjọ́ ìmáàmù ṣe o àwọn Ghamidi àkọ́kọ́ nílé. so àfáà yìí nínú tí àwọn tó kù ní haqiqatul bid'ati wa ahkamuha ìgbà tó ń sọ̀rọ̀ nípa bá a ti ń bá onídíjà lò nínú tíra àwọn tí mo sọ yìí gbàtọ́ sọ̀rọ̀ nípa báwọn ṣe ń bá oníbídíà lò wọ́n ní òun náà ni pé oníbídíà o á ṣe tàdíìbù fún àtàdíìbù wọ́n rán alákọ̀ọ́kọ́ tá a fi ń bọ́ oníbídíà lò ní pé àtàdíìbù wàtàdíìrù á kọ́ lẹ́kọ̀ọ́ á sì fìyà jẹ́ bíbọ́ọ̀dì pẹ̀lú pé ká nà kí náà láṣẹ tó bá jẹ́ pé káwọ́ wọ́n pa ni àbí ẹ̀kọ́ ni torí pé ìtàn sọ ni pé ibi tí islam bá ti lágbára tá a bá ti ń lòjọba islam náà sọ pé irú ẹni irú ń bídà bẹ́ẹ̀ o ìtàn ti fún ni àtàdíbù wàtàdíbù bíi gbọ́dí wàlhábùsì á sì tì mọ́lé kàmá fa'ala umar máa sọ bí gùnẹ́sì ẹgẹ́ bí umar ṣe ṣe pẹ̀lú ó túbọ̀ sí àwọn ẹgbẹ́ ìpè bídíà nìkan tí sọ bí gùnẹ́sì ṣe nítorí ẹni umar ṣe ṣe ọ̀dọ̀ umar ṣe ti mú dájọ́ yẹn pé oníbídíà o á nà á lè fún àwa tì mọ́lé fọ́dún kan ṣé báyìí nìtì lẹ́yìn ẹ̀ ṣe bá ní sùn àfilẹ̀ yọ máa lọ ní àlàáfíà nítorí pé àárí ìtẹ́sí yẹn pé wọ́n máa ti lù pẹ̀lú sọ̀bí ìgbòmíìsì àlẹ́ ẹ̀rọ fi nìyẹn wàbítálí eléyìí jẹ́ pé wáyé pé àṣé umaru kò sọ̀bí ìrìn ní kéfìrí máa ìtìdá tó ti kó sọ̀bí ìrìn ti dídá umaru sì náà ni ṣé bá ní sí ẹ wọn lè ní ẹ kíní kankankan kíní ẹ máa ní gbogbo eléyìí tẹ́ sọ àwa wí ni tí èyí bá sọ ní dídí àní umaru ní gbé umaru ní gbé dájọ́ lé lórí torí umaru ti gbé dájọ́ lé lórí gbogbo ìná tó bá yẹ pé umaru mú àìmàkà fún oní tó bá yẹ pọ̀ sára àìmàkà ni umaru ní nà yọkà bá sọ̀rọ̀ ní pé tó ṣe tó ṣe yọ̀ọ̀dá torí wọ́n lè ní wọ́n rò pé olóbídà ni òfin pa kò pé olóbídà lọ́wọ́ àná ẹ̀jẹ̀ ń jáde lára rẹ̀ subhanallah ẹ̀rí kò sì pẹ̀lú oníbídà ó sì gbà wípé ẹni oníbídà ni ló fi ṣe kíni ló fi ṣe dájọ́ tọ́tọ́ fún ìgbà tí ó ṣe kéde orí ṣé bá rí ti tó ẹ wo ti orí lọ́rùn náà ẹ̀jẹ̀ tó wá ń bẹ̀rẹ̀ kí a wá lọ́dọ̀ rẹ̀ nígbà bùsí ẹ̀rí ọkàn sí. asaru tí mo tún fẹ́ mú wá lọ́dọ̀ rẹ̀ lásìkò tí islam ní agbára jùlọ ẹ̀dí ọ̀dà sáà òun náà ni hasaru ti Ibn al-Waddah wọ́n gbà wá nínú tíra wọn tábàlọ́wọ́ page fifty four nínú tíra Ibn al-Waddah tó fi sọ̀rọ̀ nípa fídà bákan náà Ibn Abi Shayba àwọn náà gbà wá nínú musannaf wọn musannaf Ibn Abi Shayba tí a bá lọ́wọ́ mujalladu ẹlẹ́ẹ̀keje volume ẹlẹ́ẹ̀kẹjọ azaru yìí sì ní sanadu ẹ̀ lálàáfíà dáadáa sanadu ẹ̀ dáa. òun náà ni pé abu usman anahdi qal abu usman anahdi sọ yìí pé كتب عامل لعمر لعمر بن الخطاب رضي الله عنه إليه وني أنا كان tó jẹ́ òṣìṣẹ́ Umaru ẹni tí Umaru fi sí ìlú kan níbi kọ́ máa jẹ́ olórí lé wọn lórí bẹ́ẹ̀ tó yẹ pé òṣìṣẹ́ lábẹ́ Umaru gẹ́gẹ́ bí olórí tó bá ní ìwọ ló máa bá mi darí wọn nílùú báyìí èmi nìkan ò lè máa mójútó alábàlì gbogbo ayé ìwọ ló máa bá mi darí wọn nílùú báyìí ẹni yìí wà tó jẹ́ òṣìṣẹ́ Umaru yìí tó Umaru gbé tí ó fi solórí nílùú kan yìí ó wá kọ lẹ́tà sí Umaru láti ìlú tí Umaru gbé lọ ó wá kọ lẹ́tà sí wípé anna hauna qauman yajtami'un ó ní nílùú tiwa bíbáyé o àmì ìrù o ìlú tí wàá mi tó fi mí tó fi mí sí kí n máa jọ́lódé wa lórí yìí o àwọn ìjọ kan bẹ́ẹ̀ o yẹ̀sùsàmì ìrù wọ́n wàá kójọ sínú mọ́sálásí wàyàdìrú lè mùsùlùmí náà wàlì àmì wọ́n máa tàbí ọba mùsùlùmí àwọn ìyá wa kiri kan twenty naira àwọn ìyá kiri kan wọ́n ti débi fifty naira àwọn bàbá wa kiri kan arọ́wọ́ tí náà bẹ́ẹ̀ tí máa ṣe lọ́jọ́ ìṣẹ̀nu ni ẹ̀ kiri kan aláàbọ̀ yóò máa dá fifty naira wọ́n ṣe bẹ́ẹ̀ fàkátàbà ilé yìí ó wa kọ lẹ́tà sí wípé akọ̀bí wà akọ̀bẹ̀ bí ma máa máa bọ̀ kó tí máa bá ń kó wọn bọ̀ máa bá ń kó wọn bọ̀ tẹ̀kadì ní mọ̀rọ̀ gbére pé tiẹ̀ máa kó wọn bọ̀ fa akọ̀bàyà ẹni ìbá ń bọ̀ ìbá ń kó wọn bọ̀ ń tọ̀tọ̀ fàkọ́lá Umar lè bá wà Umar wa sọ fún gateman pé àì dáwùtọ̀ bá wà bí lánàá tó bá lẹ̀ tọ́lá bá ń wá bílálà tó bá lẹ̀ gẹ̀tìmáà ti wá wá bílálà tó gbádùn dáadáa fún ọmọ. فلما دخلوا على عمر باتوا ولد عمر أقبل على أميرهم ضربا بالصوت عمر نيجا في برو عمر كان باتي ولوري واني وبابا يجمع هو بلالا أن نادا فقلت يا أمير المؤمنين قلوا واسوا ìrẹ́ àmírùn mọ̀mìnì níye ìrẹ́ olórí gbogbo mùsùlùmí gbogbo mọ̀mìnì iná lásìnà ìlàíkà lẹ́bi yá ni a kéèsà wa náà wí bàbá lù mí pa o kéèsà wa náà máa wí ìlàíkà tó mú ní àtúnyà mi sí balẹ̀ mọ́sílì àwọn èèyàn kan tí wọ́n ń bá ọmọ wa láti di ọ̀nà mọ́sílì kù ní báyìí ẹ ọ̀nà ibi gábàsì ní báyìí náà ti máa ń wá àwọn onímọ̀ bá wípa ìgbà tí ìyá jẹ́ dáadáa kí ni dẹ̀lí ìtọ́wà wíwáyìí ẹ̀rí pàwọn nígbà tí Umaru sì ní kankan wa kí ni Umaru ṣe fún ọ̀jọ̀má kó ya wọn ní bílálà ẹni tí ìbá gbọ́rọ̀ náà máa ń ya bílálà kéde kèfèrí <laughs> ẹ ní mi gbọ́ wàláì kéde kèfèrí dẹ̀lílù nìyẹn pé Umaru kò wọ́n ní kèfèrí Umaru kẹ́ ṣe bílálà fún wa ni kálí bá jáwọ́ fún omi aburú tán ṣe ẹ̀tí ọ̀nà tá àgbáyéjì torí pé tó bá yẹ sókè èdè yìí ni wọ́n ájú káfí ni pé a ṣe kí ni o abẹ lórí ni kò ní ìdáná yẹn ńlá ẹ ti gbọ́dọ̀ yí ìdájọ́ ọlọ́run bá padà ẹ ìdájọ́ ẹ yí padà o bí ẹ bá yí padà wàhálà ni o ṣé bá yí sí. a ti gbọ́ rí pé Umaru Umaru subhanahu wa padà Umaru bá padà láíláí kò tọ́ fún bẹ́ẹ̀ ẹgbẹ́ bí amínú mìíní kó ṣe bẹ́ẹ̀. àmọ́ ọba ti ní hajj nù sẹ̀ríà ọlọ́wọ́ bá o láti nà láti nà yàn nídèdè o. ó ní kódà ó ní báàbù nínú fífi àbí ẹ̀kọ́ yàgbé ó ní báàbù nínú fífi báàbù tàzír báàbù pé ká jájẹ yẹn yà tó lórí jẹ yẹn yà ní àwọn nǹkan tí ò sí hajj fún un ṣẹ̀ríà kò sí iye báyìí nìyí adàmọ̀ pé kúfùrù hajj mẹ́fún ilé ìbáyìí ó túmọ̀ sí pé wọ́n mọ̀rọ̀ sí kiri orí nǹkan tán ṣe gẹ́gẹ́ bí kúfùrù ni subhanallah tó túmọ̀ sí pé àfáà yìí èdè yìí náà tó ní àkídà rò tó jọ sí wọ́n mọ̀rọ̀ sẹ̀ǹkẹ́ tó bá yẹ pàápà yìí lọ́ba wà nípò tí Umaru wà ní sẹ̀ǹkẹ́ yóò pa wọ́n ni tọ́lọ́hún ti ní bàbá ti lágbára ká máa ṣe kí ni torí kẹ́ yìí ni wọ́n ká pa wọ́n ni so Umaru lọ lágbára yìí ni ọ̀pá wọ́n yìí ó lè gbé dájọ́ bídà lé wọn lórí torí ẹ̀ níbi nà wọn abẹ́ẹ̀kọ́ ni torí pé wọ́n jẹ́ kí ni òun wájú oníbídà. ẹ náà fẹ́ bá wọn wá ní ọ̀pọ̀ asaf àti ti mọ́tò bẹ́ẹ̀rù náà wà láyìí ọ̀dọ̀ Usman lókùtà lọ láyìí àti mọ́tò Abubakar wa àmọ́tò Umar wa lánàá àti mọ́tò Abu Sa'id al wa àtàwọn sọ̀hábà yòókù àbí fine ọ̀dọ̀ Usman làtún lọ báyìí báyà báyìí tó jọ Usman náà àwọn èèyàn ní kọjọ toró ti ṣú ọ̀fun wa bàjẹ́ pé òun lè jọ alákìlá àkọ́wárí tí Usman wá jẹ́ kọ̀ọ̀rí láíláí kò lè jọ láíláí tóró máa ń dẹ́rì gbọ́yé ti ẹ̀ ní àwọn eléyè sì jẹ́rì gbọ́yé eléyìí báyìí ká tó lọ wọnú Sahihul Bukhari bákan náà ẹ̀ mọ̀gbà tí mọ̀ Bukhari ó tún ṣe pàmàbárí o Imam Bukhari ní báàbù imamati maftun wal mubtadi báàbù wípé ẹni tí fitinade bá nú ẹ̀sìn àti oníbíjà lè ṣe ìmáàmù kákìrún lẹ́yìn <laughs> Imamul Bukhari bá bù pé Imamul Bukhari bá. Distance tó wà láàrin ikú ànábì sí Imamul Bukhari kò pé one eighty years. Ẹ̀sìn ọ̀dà sáà ó súnmọ́ sí kò ànábì gan ní Imamul Bukhari gbogbo ayé ló ti gba Imam Bukhari ní àgbàfà gbogbo ayé tó bá nídìí torí pé tíra rẹ̀ lọ dáa jù lẹ́yìn tíra lẹ́yìn lẹ́yìn alukur'anul karim. tẹ́ bá wá lè yẹ̀kẹ́ tí bá ń yẹ gẹ̀ẹ́rẹ́ ló sí mamu Bukhari ẹ fura sí islamu ẹni bẹ́ẹ̀. imma an yakuna shi'iyyun imma an yakuna shi'iyyan wa imma an yakuna mustashriqan inú kó jẹ́ orientalist àbíkọ́ jẹ́ sí àwọn tí máa ń ṣépè láwọn ìyàwó ànábì àmọ́ pé wàá jẹ́ mùsùlùmí tó lálàáfíà irọ́ ni pátápátá irọ́ ayé. so kọ́nà kó sànù wa ìmọ̀ àyàfúnà ṣe ìyán wà ìmọ̀ àyàfúnà mustashriqan. naam alimami bukhari ni baabu imamati maftuni wal mubtadi' báàbù pé onídídí a lè ṣe ìmáàmù kákìrù lẹ́yìn ẹ dákun tó bá jẹ́ kí èdè rí ni ṣé wọ́n lè gẹ̀gẹ̀ rí lè tè mọ́mọ́ káfíń náà yẹn tó kí má lamtẹ̀sí àsọ̀látùhù lamtẹ̀sí ha ìmàmátùhù ẹni tí ọba ti nírò lè ṣe ìmáàmù káwa náà nírò lẹ́yìn láíláí àbí ẹni tí Pọ́ọ̀lù síwájú kọ́ máa kírun fún yín Jósùà ńkọ́ Ngozi Michael sàn pé ẹ lè tí gbogbo àwọn yìí àwọn wọ̀nyí àwọn wọ̀nyí ò síwájú kọ́ máa kírun fún yín torí pé wọn ní òun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí ẹ̀kọ́ ni. ìmáàmù Bukhari wa ní báàbù ìmáàmàtì maftun wal mubtadi báàbù sọ́wà fún pé ẹni tí fitna dé bá nú ẹ̀sìn àti oníbídí alẹ́ jẹ́ ìmáàmù fún wa kákìrún kákìrún lẹ́yìn rẹ̀. wọ́n lè ní ẹ kí nìkan kò sídìí ohun àti ìgbédájọ́ lórí à wọ́n àti ìgbédájọ́ ló pè ní al mubtadi ló pè lóní bídíà tí a máa ń pè yẹn lóní bídíà láì ṣe yí pé má jẹ́ ti pé lórí ẹ̀ láì pé yẹn sí ìgbédájọ́ lé lórí kásámọ̀fẹ́ bẹ̀rí náà ní wọn nífẹ̀ẹ́ gbà gbogbo rújú wọn dẹ̀ máa fẹ́ nìkan ló ní rújú ẹ lágbájá orí rújú lọ́mọ yẹn o àwọn orí rújú wa ẹni gẹ́gẹ́ ló ní mo fọ́lọ́ wọn bá tọ́ da ìbò rẹ̀ gẹ́gẹ́ ló ní rújú. ẹ àwọn nǹkan tó clear ọ̀rọ̀ tó clear ni báàbù imamatil mafsul wal mubtadi báàbù ó ní bídíà sẹ́yìn ọmọ ẹ̀kọ́ yẹn ló ní bídíà láì ṣe pé ẹ̀tí eh, ọ̀nà tán tí ọba ti kó sí bídíà ẹ̀ eh, ní pẹ̀lú ní bídíà ni jẹ́ pé àtọ́kọ́ ah, ní bídíà lè kírun fún yín kẹ́ẹ̀tù lẹ́yìn Imamul Bukhari ìṣàlọ eh, nígbà tí táwọn bẹ̀rẹ̀ sí máa ṣe rọ́dì lórí àwọn ẹ̀yìn wọn tó máa mú wá àwọn òrùjú wọn ìpìlẹ̀ nìkan fún ìjàmbá <laughs> tá ní <laughs> ẹ àwọn àbá àjọ wò kó bídíà àbá àti ìwà ni Bukhari àbá àti ìrìn Bukhari wọ́n láwọn àbá àjọ òun èkú bídíà àti àwọn àbá àti ìyìn máa ń kú bídíà ẹ̀mọ̀ kéèkà sáà máa fi fílọ́sọ́fì kọ́ máa fílọ́sọ́fà ìṣẹ̀lá káyàwó yẹn wọ́n máa fi philosophy dà láṣẹ àwọn èèyàn rú ṣé wọ́n mú ìbùkọ́rí sá àtàfà àti ìní. mo bí ọ léèrè subhanallah ìgbà tí wọ́n mú ìbùkọ́rí ọ̀kọ̀ọ̀kan mú ẹ̀rí wá lórí ẹ̀ wọ́n bá mú asaru hasan al-basri asaru hasan al-basri náà mú wa. ìwọ́n tó sọ pé yòlè lọ́rọ̀ afá ìmọ̀ ìbùkọ́rí ní lọ́rọ̀ afá yìí o ẹ mọ̀ ẹ mọ̀ ẹ kẹta mọ̀ rí pé àwọn afá yìí sá wọ́n kàn sá ń ba kéwu jẹ́ wàláì wọ́n dídà wọ́n ti sọnù gan ṣé báyìí ní ọ̀nà wọn ti jìjù ìmọ̀ jákujàku lẹ́kàn wínú ẹ̀sìn nítorí ẹ̀ pé ọ̀rọ̀ wọn máa ń káyàn lára gan wàláì ọ̀rọ̀ wọn máa ń káyàn lára gan lọ́kàn bọ́ lọ́kàn bọ́ sí máa dára ìnàlẹ́ àdáyé láyé àmọ́dé wíwá rẹ̀ sáyé rẹ̀ lọ́kàn fine ìmáàmù Bukhari asaru aláwọ̀ kọ́tà mú wa òun náà ni asaru Hasan al-Basri ẹ mẹ́ta ló tẹ̀lé Hasan al-Basri ni ọmọ kí wà bú wòrè rọ àbá àbá àti ìlò òun náà tọ́lá àbá àjọ òun èpè bíbí à wàláì ẹ̀dá tábà àti ìlẹ̀ ni Hasan al-Basri ọmọ kí wà bú wòrè rọ ọmọ kí wà bú wòrè rọ àná rẹ̀ tó wá ní ó tún fẹ́ ọmọ àbú wòrè rọ ní Hasan al táwọn ọ̀dà kankan mọ̀ wọ́n bí Hasan al-Basri lè pé ta lè kírun lẹ́yìn oníbídíà ó ní sọ́ọ̀lì khalfahu wa alayhi bid'atuhu kírun lẹ́yìn rẹ̀ òun ni ó gbé bídíà rẹ̀ bídíà rẹ̀ wà fẹ́ ti tiẹ̀ sọ́ọ̀lì khalfahu tọ́ba bí wọlé rẹ̀ ẹ̀ ẹ̀lẹ́kí o ẹ̀lẹ́kí lẹ́yìn oníbídíà o torí pé kò ní irun káàbì níní tó èmi ẹ má fi ní oúnjẹ bọ èmi sọ yín lára o èmi ò párọ́ báyìí mọ̀ ọ̀ báyìí mọ̀ kí ẹ tọ́ba ká máa lọ àjọyọ̀ pariwo ẹ̀ lábẹ́ báyìí ọ̀ kí ló ń wá lẹ́jẹ̀ káàkiri báyìí. wàláì. so kéde gbogbo yín wọ́n fẹ́ ń ta àmọ́ta lásán àmọ́ta ìgbónára lásán tí ò lẹ́rìí kankan. ìmọ̀ Hasan Basiri rẹ o kémi ti bá tuwa rẹ lẹ́kí mú wọ́tọ́ ọmọ mọ̀bọ́ bàtí mọ̀bọ́ fi lé yàrá ọ̀ mú kọtíra ká kí n bá tuwa ọmọ kí wà fún wúrẹ́ rọ lẹ́ tí mọ́bùlù Bukhari gan lò kò yẹ báyìí nísìnyí amirul muhadisi ẹ wá wá sáré ẹlẹ́ẹ̀kejì tí mọ́rù tí àbúrò rẹ̀ rọ̀ mú wa àmì tí imam bukhari mú wa ibẹ̀ ní asáré usman wa ìbẹ̀ ń gangan la fẹ́ lọ lónìí àti débi tásáró àtàrò bá tún kàn yà síbẹ̀ ni mọ̀ kàn yà ni àti tó kàn wọn àti tó kàn wọn rárá ṣé báyìí nìyí ẹ jẹ́ ká asáré usman ká parí àbí insha Allah ta'ala mo ní ká lọ wọnú sahihul bukhari báàbù imamati al-maftun wal mubtadi' àárín asáàbù tí mo fẹ́ sọ yìí àárín bẹ́ẹ̀. naam wọ́n lọ bá Uthman ibn Affan radiyallahu anhu lẹ́yìn táwọn khawarij lé Uthman wọlé tí wọ́n àjẹkọ́ jáde kírun fáwọn èèyàn mọ́ torí pé àsìkò Uthman àwọn khawarij bẹ̀rẹ̀ sí máa lágbára gan àwọn gan náà pa Uthman ibn Affan radiyallahu anhu àwọn khawarij wá lé Usman wọlé fún àjẹkọjáde wá kírun mọ́. qala Abu Abdillah Abu Abdillah àdìsí wà ní six hundred and ninety five nínú Sahih àdìsí six hundred and ninety five. وقال لنا محمد بن يوسف حدثنا الأوزاعي wọ́n ní abu abdullahi sọ fún wa wọ́n ní ó sọ wípé muhammad yusuf sọ fún wa wípé al-auza'i ó sọ fún wa pé hadathana zuhri pé zuhri sọ fún wa an hami an humayd ابن عبد الرحمن نبع على رسميد أما عبد الرحمن عن عبيد الله ابن عدي ابن خيار نبع على عبيد الله ابن عدي ابن خيار ونجو مكي عثمان تابعين نوع بلاك تابع لوا وني أنه دخل على عثمان ابن على عثمان ابن عفان رضي الله عنه هو ولي عثمان ابن عفان له قالوا ما قبع يونسي wa huwa mahsuru wọ́n dẹ̀ ti tẹ́hùn Usmanu mọ́lé àwọn kọ̀wárì jòjò jáde mọ́ ẹ máa kẹta àwọn kọ̀wárì jì máa ń ṣe ni tẹ̀gbọ́n Usmanu ní khalifa ó là mí ìwé tí Usmanu bá wá ń kí jùmọ̀ àlọ́ báyìí àwọn kọ̀wárì jọ wà lọ sa òkòjọ́ wọ́n mọ̀ wá lẹ̀ lóko ẹ̀rí àwọn grandfather àwọn àti àwọn grandfather wọn so ibà ní wọn wà lọ sa òkò jọ wọn mọ alẹ Usman wọn mọ alẹ Usman débi pé wọn jẹ kí Usman lè jáde wá kírun mọ wọn sí Usman wọlé. ẹni wa lọ bá Usman nígbà tí wọn ṣe máa lé tí wọn jẹ kó jáde ma fakọọl ọwọ sọ fún Usman pé ìnẹka ìmáàmù nàámà ìwọ ni ìmáàmù gbogbo mùsùlùmí ayé torí wọn ni khalifa gbogbo mùsùlùmí ló sì yàn ọ bẹ́ẹ̀ wà á nẹ́sọ̀rọ̀ bí kàmẹ́ nẹ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tó yìí ṣẹlẹ̀ sí ọ àwọn náà ti rí báyìí pé wọn àbí ó lè jáde má gbogbo ara ti mọ̀ pé ó lè jáde wá sojú sí rẹ máa gẹ́gẹ́ kọ́ máa fún wa wà náà jẹ́la bíkà máa nẹ́rọ̀ ó ti ṣẹlẹ̀ sí ọ ìtawà náà fojú ara wa rí tí ò rí mú ọ jáde má. wàyù sọ́ọ̀lì lánà ìmáàmù fitna tì ìmáàmù fitna aṣíwájú àwọn tí wọ́n lé ọ wọlé ìtẹ́ńlẹ̀ olóko ni ìkánná àwọn kọ̀wárì tó jẹ́ olórí wọn tí wọ́n lé Usman wọlé tó àjọ lè jáde máa fún wa òní ń kírun fún wa ọ̀yùsọ́lì lánà ìmáàmù fitnatin aṣíwájú àwọn onífìtínà yìí òní ń kírun fún wa ẹ dákun tí ó pè sọ̀hábà ní ìmáàmù fitna tàbí ó pè sọ̀hábà ní ọfẹ́ sàgbákò nù tàbí làwọn àbá àfijẹ́ kó yé wa wípé ìmáàmù fitna tó wà ń báyìí òun náà ni ìmáàmù ẹni tó lídi àwọn ará mọ́tàrì táwọn ará mọ́tàrì ibi tọkùnrin lọ lọ́kọ́ falisafa àwọn náà ni wọ́n lé Usman wọlé bá tẹ́fà ti ní mọ́tàrì ni wàhálà ti bẹ̀rẹ̀ yìí ti pẹ́ àwọn ni wọ́n lé Usman wọlé ẹni tó wá lídìí wọn tó jó lórí wọn tó jó lórí àwọn khawarij nígbà yẹn ó ní abdullahi ibn adi òní nígbà tí usman wà ló wọlé tí ọjà ni kírun ma òní wá ń kírun báwọn yẹn wọ́n sọ lè lánà ìmáàmù fitnati wọn ẹ̀ ta harrod ara wa ní wàhálà tí wọn kírun lẹ́yìn rẹ̀ ẹ̀mí wo gbé ẹ̀mí wakọ̀ wọn ẹ̀ ta harrod. usman wá sọ pé asọ́láàtù àṣánù máa náà irú inú tẹ́ẹ̀rẹ́ táwọn yẹn máa ń ṣe ni inú tẹ́tọ́ tí àjò táwọn èèyàn máa ń ṣe láti jọ́sìn fọ́lọ́ ọba òun náà nìrún kíkí wà. fàyídà àṣánà náàsù tẹ́bà ti bẹ̀rẹ̀ sí máa kírun fún yín fa àṣín máàhù máa kí pẹ̀lú wọn. Umaru ní kí ẹ kọ́ máa kírun pẹ̀lú àwọn kọ̀wárì tí wọ́n lé wọlé ẹ̀jẹ̀ ọ̀nà sáà fàyídà àṣánà nẹ́ẹ̀sì táwọn yẹn bá ti bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ eré yìí a sì máa hù máa kí pẹ̀lú wọn máa tò lẹ́yìn wọn torí tó wá bèèrè ni pé àwọn ń kírun lẹ́yìn wọn bẹ̀ ara ní àwọn wọn fẹ́ gba fatuwa sáà lè máa kírun bẹ́ẹ̀ umaru ní usman ní máa kí. wàyídà wàyídà wàyídà àṣáù àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ aburú wọn à ń pààyàn à ń ṣe jàgídíjàgan à ń dé yàmẹ́lẹ̀ à ń dé ẹmu ẹ̀ dé tó bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ Fajtani ìsà àtàwù ìwọ jìnnà sábúrú wọn má bá wọn dá sábúrú àwọn táyé pẹ́rù náà ń kí ṣé kí ni o máa bá wọn kírun máa tẹ̀lé wọn kí wọ́n ṣe kẹfìrí. eléyìí báyìí òní mamul Bukhari tó mú wa lẹ́rìí ẹlẹ́ẹ̀kejì pé àtọ́ni bíbí alẹ́ lídìí ká kírun lẹ́yìn torí pé a rí látọ̀dọ̀ Usman ibùdó àfáà tó bá yẹ Usman ibùdó àfáà ní bá gbà yí pé gbogbo bíjà ni kúfùrù ni yóò gbà pé bídí àwọn wọ̀nyí náà bídí àwọn kọ̀wárí jìnnà ti sọ wọn di kèfèrí àbí ó sì mọ̀ pé Usman tó ti kóhun ni wọ́n lé wọlé tó àjọ jáde tó ń ti bẹ́ẹ̀ Usman ò gbé ìdájọ́ káàkiri lé wọn lórí ó sì gbà pé bídí àná kó sí àbí ẹ̀kọ́ ni tó ń ti bẹ́ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ó ní ká máa kírun lẹ́yìn rẹ̀ àbá yóò tó jọ Usman fa kò ní lẹ́ni tí ọjọ́ tó rà tó padà bọ́ sórí ẹ̀tún ní kò túnjọ áìlì náà áàtùbọ́ tó ní ìpínlẹ̀ masọ́ọ̀tì kò túnjọ ẹ̀ náà ìbínú ẹ̀ máa kọ̀jọ ẹ̀ náà ọkàn sá dájú òtí ẹ̀ ní ṣé bá nídìí tó kọ́ náà bá kó fọ́ọ̀nà má ṣe ṣe ní báyìí ẹ ti ní báyìí bí nǹkan yẹn ṣe ń bọ̀ látàrí ànábì nìyẹn tó ń bọ̀ wálẹ̀ bẹ́ẹ̀ tó tó bá yá wọn làwọn àfẹ́yẹ mẹ́rin wá lórí bíbíà ẹ náà gbogbo ilé tá à ń mú wáyé nǹkan àwọn ẹ̀rí kà ń tá bá gúnyán sínú ewé tá a wá ṣe bẹ̀ sínú ẹ̀kú ẹ̀pà ẹni tí ó kú yóò kú yó ẹni tí ò ní yóò ní yó ni tẹ́lá ẹni sì so iná lọ́rọ̀ wọn kò sí bẹ́ẹ̀ ni ṣe lè kílẹ̀ àtó tó nífẹ̀ẹ́ nù òní fìfẹ́ nù ẹ̀ náà lẹ́yìn náà ṣáńdá wọn ní fìfẹ́ nù lẹ́yìn náà ni torí nífẹ̀ẹ́ nù ni wọn sọ abẹ́ lọ́wọ́ bá àlékẹ́lá kọ́lọ́ bá kí ó bá wa sàánú wọn kọ́lọ́ bá àlékẹ́lá kí ó bá wa fọ̀nà mọ́ wọn ọkàn wọn tó dì í ọkà wọn tó tó lé kókókó yìí abẹ́lẹ̀ wà ní kákọ́lọ́ nǹkan bá rọ̀ ṣé bá ní tù so torí pé ọkà wọn máa ń le gan wàlọ́ọ̀ì ọkà wọn máa ń le ìtawà náà dẹ̀ ti gbàgbẹ́ kọjá rí ni tójú ó le kankan ojú ó le wọ̀n ni àwọn tó mọ̀ wá gbà yẹn mọ̀ wá àbí ọ̀kọ́ ni ẹ mọ̀ pé èèyàn <laughs> ò wàláì abụọ tọ́lọ̀ ní ìjọta síbá mẹ́bà ẹ̀rẹ̀ kan wá rí mo ní ah, àbá láìjọ́ yìí mo ti máa rí onílójú yín wálẹ̀ <laughs> àbí òkọ́ náà kó sànù wa ọ̀rọ̀ òjò di ti iná wálẹ̀ tó wà kí fún wa. àìsàn bí ìkéde tá a ṣe ká tó bẹ̀rẹ̀ ta ní pẹ̀lú síwájú ká tó parí àṣìkéde náà òun náà ẹ i pé a ní ju ọ̀pọ̀ jù òru mẹ́rin lọ́mọ báyìí tí Ramadan tó fi parí torí pé òru ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n láwàá yìí ramadan sì ni inú kọ́ jẹ́ ọgbọ̀n àbí mọ́kàndínlọ́gbọ̀n ni so inú kọ́ yẹ kó oru mẹ́ta péré náà ló kùtà ní báyìí àbóru mẹ́rin àdẹ̀dẹ̀ mọ́sára méjì náà ta fẹ́ yanjú ọ̀rọ̀ jáka yíyọ àti ọ̀rọ̀ títí kábàrà níjọ́ ọdún níbi ẹ̀yìn so àwa wò pé àpẹ̀lú gbọ́lọ́mọba àní sinimá tí àwòsàn parí síbẹ̀ nísìnyí láti lè rí àwọn nǹkan yẹn láti lè rí yanjú síbà nísìnyí so abẹ́lẹ́wọ̀n ba nìkẹ́lá kó gba ní ìbáradà fún wa tó bá ti di lọ́la pẹ̀lú gbọ́lọ́wọ̀n ba ọ̀rọ̀ jáka ló kùtà mọ́ á yanjú ọ̀rọ̀ jáka náà tó tá a bá ti wá kú òun bẹ́ẹ̀ bọ̀ sí ọ̀rọ̀ ìmọ̀ ṣe kábàárà ní èyí tó yẹ bá ní sè so a fi àdàgbà rẹ̀ rọ̀ fún Ramadan tó bá di ẹ̀yìn Ramadan a máa bẹ̀rẹ̀ padà ní ọjọ́ Tuesday àti Wednesday ní aago mẹ́jọ àbọ̀ pẹ̀lú gbọ́n lọ́wọ́ bá so abẹ́ lọ́wọ́ bá lè kẹ́lá kí ọlọ́wọ́ bá kọ́ mọ́ pẹ̀ wá nípa la ilaha illallah ah, subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu naam wọ́n ní tó túmọ̀ sí pé wá sí ń nìyẹn o so inshallah so kí a bẹ́ẹ̀ ah, alhamdulillah àkí àtúkà ìbéèrè èyí tí a fẹ́ kí àwọn èèyàn gbọ́yé òun ni pé èyí táwọn ń sọ yìí kò túmọ̀ fún àṣọ pé bíbí alẹ́ tọ́ nínú ìsìláàmù ọ wọ́n lè fi eléyìí òní wọ́n lè fi tún rú ẹlòmíì tí ẹ̀mí ẹ̀ bá ti ń rọ̀ nínú wọn wọ́n lè fi dàrú wọ́n fẹ́ wọ́n ní alẹ́ tọ́ ni àdébí tí táwọn fi ń rinlẹ̀ bíbí kò gbé ẹ̀ jáde kúrò nínú ìsìláàmù tó bá yẹ kó ti gbé ìjáde kó ní Islam agbọ̀n fi jọ àwọn tó ṣáájú òun náà fi mú ẹ̀rí wá látọ̀dọ̀ alẹ́ Muhammad àwọn sọ̀hábà wọ́n ṣe bídí àlójú ayé ànábì ànábì ò gbé dájọ́ gèdè nínú ẹlẹ́rìí. bákan náà Abubakar Siddiq wọ́n ṣe bídí àlójú ayé rẹ̀ kò gbé dájọ́ kúkú nínú ẹlẹ́rìí lásìkò Umaru náà bẹ́ẹ̀ àwọn sọ̀hábà tó kù sòyítà fi rìnlẹ̀ lé eléyìí kò tún òfin sọ pé bídíà ó lẹ́tọ̀ọ́ nǹkan tí ò lẹ́tọ̀ọ́ náà àmọ́ ìdájọ́ rẹ̀ kó yàtọ̀ sí ìdájọ́ kúfúrú kò ní kí á lọ mà. anabi sallallahu alaihi wasallam ó ti sàlàyé fún wa pé àwa mùsùlùmí ó padà fún seventy three pé seventy two ní ojú wọn anabi ó bara wọn nù ná afẹ́yọ̀ kan. àwọn sọ́lọ́ wa pé ẹyọ kan wo ni yóò làmì iná ọlọ́run ọba anábìwá ni máa ń ká ní àlá máa ana àlẹ́ ìyọ́ wà sọ́hábì. àwọn tí wọ́n ṣe ire tí wọ́n làmì iná òun làwọn tó yẹ pé ẹ̀sìn wọn wọ́n gbé lérí débi ànábì ìṣẹ̀lẹ̀ ni ó sì ṣe déédéé táwọn sábì mi ṣe. sọ jẹ́ pé àwọn pípù yìí ẹ̀sìn wọn ó ti yàtọ̀ sí ànábì Muhammad sallallahu ó sọ pé wọ́n bẹ́nu àwọn seventy two tó ti sẹ́lá Muhammad tó pè lọ́mọ aná àdéhùn tó kílíà ni o kọ́nà kó sàmànà wa so na ìbéèrè tí wọ́n béèrè yíyà yìí àwọn olóòótọ́ ní táwọn àwọn fèsì wa ní kàṣì pẹ̀lú àwọn ọ̀rọ̀ lábẹ́sàbí àmọ́ wọ́n á rí pé ká máa dáhùn rẹ̀ nítorí pé ó dẹ́jú wá sí náà nù sọkọ́nà bá kí ó ṣe ìtọ́sọ́nà fáwọn ìrántí ara rẹ̀ ká máa gbá wọlé bẹ́ẹ̀ ìbéèrè a pé ẹ̀hẹ̀ a so àwọn kan tó padà síbẹ̀ nínú wa kan tó padà síbẹ̀ síbẹ̀ náà lórí eléyìí síbi àwọn tó fẹ́ mú bẹ̀ dé. ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ ọlọ́run bá kó sọ kó bí yẹpẹrẹ nígbà tí èèyàn bá fi nǹkan lẹ̀ pé aburú ni tó tún wá padà tó lọ tó tún wá padà síbẹ̀ pé ọlọ́run bá a padà síbẹ̀ mọ́ kódà àwọn èèyàn tó ń jáde àwọn èèyàn tó ń jáde wọ́n tó ń kú mbẹ́ wọ́n tó ń kú mbẹ́ sí i so bọ́dẹ̀ tí ń kú mbẹ́ wọ́n ń padà wá sí di súnà ní kìí pé kìí pé bóyá wọ́n ń fèrè àmì sí ibà níbi ẹnì kan péré ọmọ kan péré òun náà ni mórí tó padà síbẹ̀ rí láyé ládùúrú àwa tá a kú mbẹ́ yẹn àwọn yìí tó ń kú mbẹ́ yẹn tó ń kú mbẹ́ yẹn ọmọ kan péré òun náà mórí tó padà síbẹ̀ ọmọ yìí sì ní ó ní làákàyè ọpọ ó ní pọ́blẹ́mù ọpọlọ ó tún ní pọ́blẹ́mù ọjọ́ èrí méjèèjì ní dàlámù tí bá ní tìtò o kódà ń pọ́yẹ tó wà ń bẹ́ẹ̀ náà àìlẹ́kọ̀ọ́ náà ni tó ń bá káàkiri ẹ ti mọ ọmọ ọmọ tó lóun fẹ́ fẹ́yàwó ọmọ kàdí òjì tó yàwó fẹ́ tó ti sọ bíbí ti sọ ó ní àláyà mo sì ọ̀gbọ́n ìyàwó tá parọ́ létí o ó ti dá lójú parọ́ irọ́ ti parí tó parí ó sì tún yá ó ti sì wọ́n tó padà síbẹ̀. ọmọ náà ń sè é ní hàn wọ́n ní yàrá yé màá. ó ní báwa àgbègbè rí ni o kí ló bá ti gbogbo bèrè ó rà wọn tẹ̀síwá mọ́tà sí jímọ̀ kò sì lé wọn. <laughs> Alákò ṣé ẹ̀rẹ́ yẹn ṣe máa tẹ̀síwá mọ́tà jímọ̀ kó wá lé wọn pé ká má wà á mọ́. <laughs> Alákò ṣé yìí rẹ pé kó lé wọn pé ẹ̀ mọ́ wà mọ́tà jímọ̀ ibò wá ní ká máa lọ. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún máa níbi tó ẹ̀rí pé mo ní so irú ọmọ nìkan náà ni òun náà sì ní liability lọ jẹ́ fún wọn níkan hàn wọ́n ní yàrá yé wọ̀nyí tẹ́ bá rí ijọ́ <laughs> ó hé o kódà ó sì wà rìkọ́dẹ̀ dáadáa ó ní kódà ó ní fọ́tò yíyà ó ní kúfùrù ni wàláì ó ní fọ́tò fọ́tò yíyà o ó lẹ́nu tó bá ṣe fọ́tò tó bá ya fọ́tò yóò ṣe gbére nuna ó ní torí pé àrẹ́bí ní kúlù mùsọ̀ wírí fìnnà kúlù tá a ti máa ń lo fídíà náà ẹ̀jọ̀ tọ́jọ́ ẹ̀jọ̀ kúlù. àjọ fún ẹ ah, ṣé wọn náà lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ burúkú ó ní ẹkún mi ní tọ́jọ́ kúlù wàláì wọn àrí fún jòdọ́ o àwọn onímọ̀ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ fún yín nìyẹn o máa ti àgbákò fún máa ti àgbákò fún yín o alábàdàn bàtà parí mọ̀ á dọ̀rọ̀ tiẹ̀ ọ parí lẹ́jọ́ sọ báyìí òun sì bọ́ síwájú iná lámìlá ilé àwọn náà bá bẹ̀rẹ̀ tiẹ̀. òun náà ni ṣé bá ní ṣe ẹni ẹni tó bá bímọ ọ̀nà ni ó pọ̀ tòun kọ́ lọ sànù wa ọlọ́run mẹ́jọ àti táàbí padà síbẹ̀ mọ́ láéláé àwọn tó wà ń bẹ náà kọ́ lọ ní wọ́n jáde ni. bí ìṣẹ̀lẹ̀ yìí béèrè wọ́n ní bóyá ẹnìkan ó fẹ́ fáwọn lówó àwọn ń kírun lọ́wọ́ ó wá ní káwọn gbowó irun yìí wá gùn díẹ̀ táwọn bá dárùn yìí gbó ó ní wọn gbowó lọ táwọn lè dárùn dó táwọn gbowó lọ́wọ́ ẹ̀fà. ẹ̀rí pé ìbéèrè yẹn mẹ́rin dání ó fọwọ́ nìkan ni aláhi ọlọ́run bá kọ́sà nù wa àwùjọ táwa ti bára wa nìyẹn kó yẹ báyìí nìkan aláhi bó ṣe jọ ẹ̀rí yẹn ọ̀rọ̀ tó yẹ kí àwọn ibi sókún ni débi pé ń ṣẹlẹ̀ táwọn èèyàn lónìí ẹ dákun inú èsì èèyàn wo náà ní mú fún ìyàwó lórí àwọn tó sì rí tí ń kírun lọ́wọ́ láì ṣe kèèdè rí ẹ nígbà tí èèyàn ṣe pọ́ọ̀lù o sì rí tí èèyàn kírun lọ́wọ́ o sì gbowó wá fún tó sì mọ̀ pé àlìjẹ̀ lówó lágbára gan sẹ́wà ní o sì ọwá ń fowó mú lórí ìrùn ẹ wá lọ pé ìrún yìí ti gùn tó wọn bá sì gbówó yọmọ gbówó lọ ṣé kó wọn járun kó wọn gbówó ni. àwọn fatuwa tí ò sínú tíra ọlọ́run sànú wa irú nǹkan báyìí tọ́ba yẹ ni kódà kò tiẹ̀ ní gbogbo ntọ́ bá ti jẹ́ tiwa kò lè kó wa rú láíláí ntọ́ bá ti jẹ́ téèyàn wàlọ́hìn àfihàn tiẹ̀ náà ni ó jẹ́ kọ́dà kan gbé káàkiri gbogbo ayé ọ̀dọ́ rẹ ní padà bọ̀ ntí ò bá dẹ̀ jẹ́ tiẹ̀ tí ò bá ní jẹ́ tiẹ̀ kó o gbìyànjú jù bẹ́ẹ̀ lọ kò ní jẹ́ tiẹ̀ náà ni o ṣé bá ní ti so nítorí ẹ ẹni tí mẹ́ni ẹ lágbára débẹ̀ ṣé bá ní ti ntó dáa jù ní kọ́mọ bí owó yẹn àmọ́ bá wá rí pé ìmánì tiẹ̀ lẹ tọ́mọ̀ wá kí ọ̀tọ́ máa kábàámọ̀ pé ìwọ lọ́wọ́ wa ìmọ̀mù yìí irú ìmọ̀mù lílé owó náà máa gbé wá náà sí mi yìí gbowó ni sébà ní bi kó pamọ́ lọ́jọ́ ìrún padà bí mọ́ni tiẹ̀ ti rí nìyẹn sébà ní sísè wallahu a'lam amọ̀ntọ́ da àgbẹ̀ tó bá jẹ́ tó bá máa ti ń ṣe kódà kò tiẹ̀ ní rí owó sébà ní yóò ti ka ẹni ẹni pé èṣù rẹ níbẹ̀ tó wá fowó tàn wọ́n kó lórí ọ̀run sébà ní wá fowó gbé kó wájú ọlọ́run so ọlọ́run ọba ló sì lówó so kọ́lọ́ àbáníwá tí abánibùkà